فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوقف الله أترى الصلاة فعنبوها محمد صلى الله عليه وسلم lẹ́yìn ẹ mú kí àwọn ṣáìkú wa pàtàkì jùlọ àwọn ṣéèkù wa méjèèjì ṣéèkù abdulfatai abdulhab sarumi àti ṣéèkù suleiman hamza abu ahmed hafidhahum Allahu ta'ala kọ́lọ́wọ́n bá kí ó bá wá ṣe àlékún dáadáa yín èyí tí mo fẹ́ kọ́mọ sí òun ni question tí ọmọ ìyá wa béèrè lẹ́ẹ̀kan nípa wípé àṣepọ̀ láàrin onísúnnà àti ẹni tí ó kìí ṣe onísúnnà àwọn míì ṣì ọ̀rọ̀ ìgbọ́yé ẹlòmí ibi tó ṣì gbọ́yédé ó rò pé àwọn nǹkan tí a ń sọ níbi sẹ́mínà wa tá a ṣe ní 2017 ìta ń sọ ni pé onísúnà àtòníbídíà wọn gbọ́rọ̀ ní àṣepọ̀ rárá ìyẹn tako reality bá a ṣe jòkó yìí èèyàn mélòó nu wa ló jẹ́ pé mọ́ṣáláṣí súnà ló ti ń kírun wákàtí márùn-ún ẹ̀ náà ìbéèrè ni o èèyàn mélòó ló wá ló jẹ́ pé mọ́ṣáláṣí ta ti ń kírun wákàtí márùn-ún wa àwọn onísúnnà tán jẹ́ as-salafiyun àwọn ni ìmáàmù bẹ̀ èèyàn mélòó ló wá ok ẹ ká nọwọ́ àwọn tó bá ṣe pé mọ́ṣáláṣí ta ti ń kírun o kò ń ṣe onísúnnà ni ìmáàmù bẹ̀ ẹ jẹ́ ká nọwọ́ wa ìjọ ẹ mọ̀ jẹ́ àtijọ́ o mọ́ṣáláṣí ta ti kírun wákàtí márààrún wa kò ń ṣe ìmáàmù onísúnnà ló ń kírun fún wa bẹ́ẹ̀ àwọn akọ̀ náwọ́ à ń tijú náà ìjọ wo la gbọ́ táwọn àfáà sọ wípé ẹ lọ kírun bẹ́ẹ̀ ìlọkírun wákàtí márààrún lẹ́yìn ẹni tí ó kìí ṣe onísúnnà àṣepọ̀ kan náà lẹ́yìn ṣe yẹn àbí kò ń ṣàṣepọ̀ ni náà ta ló lè sọ fún wa nínú fámílì wọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ onísúnnà gbogbo wọn èèyàn mélòó ló wà wọn ṣe àbá wọn ṣe wàhálà tẹ́sí ò làbọ̀ wá lọ́rùn ẹ má jẹ́ ká làbọ̀ra lọ́rùn àwọn tó dẹ̀ champion kìíní yìí wọ́n ń parọ́ ni wọ́n kàn máa dá confusion lẹ́nu ẹlòmíì nu wọn ó ń tíìchì ní skul tó ti ń tíìchì private school tó ti ń tíìchì oníbídíà lórí skul yẹn skul tó ti ń tíìchì ìtọ́jà títà nu wọn private school tó ti ń tíìchì oníbídíà lónìí wọ́n lè jọ ṣe kíni wọ́n jọ ń bára wọn ṣe ẹlòmíì nu wọn business man ní àwọn tí wọ́n bá ṣe business oní bídíà paraku oní so ẹlòmíì tó ẹgbókè ó ń tíṣì náà private school yìí kò ń ṣe oní súnà ní ẹni tó ní school wọ́n dẹ̀ tó ń gbọ́ra wọn yé mo rò pé point mi clear so area bí ta sọ̀rọ̀ lọ ní 2017 òní pé èmi nísìn onísúnà ni mí àfáà ni mí mo wá organize lecture ike mo fẹ́ dáwọn èèyàn ní ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú súnà mo wá pe àfáà oníbídíà ipò òní kó wá andrew tọ́píìkì yẹn ṣé mi ìrònísúnà tó lè andrew that same topic mọ́ àfàfọ́ oníbídíà tí má pé àfọ́ oníbídíà wá wa lẹ́nìyẹn ni tẹ̀blírí ni súfì ni wọ́n pé kó wá ṣe kí ni kó wá enlighten àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn ní tí mò ń ṣe indirectly ni pé kí mò ń sẹ́ẹ̀lì fún àwọn èèyàn táwọn afẹ́rí bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin àwọn kan náà ti pè that same person ipe kí ni ó wá ṣe lecture fáwọn torí mi mo sẹ́yìn fún wọn wọ́n ní àtẹ́pẹ́ ah, ni ò bá dáa ni ustaz lágbájá ò ní ṣe kí ni kò ní pé wá náà jama ṣé mò ń ran súnà lọ́wọ́ ni àbí mo ń pa súnà pẹ̀lú tí mo ṣe yẹn ẹ dá mi lóhun ẹjọ́ iṣu táwa ń sọ ní 2017 nìyẹn àwọn ìkọ̀ọ̀nì yún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má gba àwọn àfa àwọn wa ṣe lẹ́kṣọ̀ iná fẹ́ sọ ẹ̀yin tẹ́ gbéra yín ẹ lè sọ in fact ẹ lè sọ tí ó bẹ́tà ń tún wá sọ kí ló dé tẹ́ fẹ́ máa dá àwọn ọ̀dọ́ padà kúrò níbi tẹ́lómi wọn ti kúrò ìmí nu wọn kúrò nú ìkọ̀ọ̀nù mùsùlùmí ló kúrò nù jamaatu tabligh ẹ̀yin tí wọ́n ń pe àwọn àfa ìkọ̀ọ̀nù yẹn ní pé ká wá enlighten ọmọ yẹn àbí ká wá enlighten our brothers yẹn wọ́n wá wò pé kí la fi kúrò nínú ẹgbẹ́ ta wà tẹ́lẹ̀ ẹ̀ náà ṣe báwọn afáwa náà ni wọ́n ń pè wá yìí kí la fi kúrò nínú tẹ̀bílíìgì àwọn afáwa náà ni wọ́n ń pè wá yìí bí n padà síbẹ̀ gbọ́ ta ló ṣì lọ́nà àfáà tó pèrè ẹ̀ lórí súnà tó ń pe àfáà tó ṣe pé ẹgbẹ́ yẹn nìyí ọmọ ìyá tó jókòó ti kúrò nínú ẹgbẹ́ yẹn bóyá fifteen twenty years back ló ti kúrò nínú ẹgbẹ́ yẹn tó bóyá ẹgbẹ́ yìí ó gbádùn àwọn sọpọ̀ ọ̀rọ̀ yìí ò lè tó bá yẹn bá ṣe ń bára wa lò bí ìgbà táwọn à ń bá wọn kẹfẹ́ rí lónìí in tí àwa ń discuss 2017 nìyẹn anybody tó bá ń tú ọ̀rọ̀ wa sí nǹkan míì ní tó ń bẹ lọ́kàn ti ẹ nìyẹn kò ṣe tó ń bẹ lọ́kàn ti tiwa náà ìyàtọ̀ ń bẹ láàrin eléyìí àti wípé èmi nísìn onísúnà ni mí lápèjúwe ẹgbẹ́ yẹn ta ní kán mọ́ pé olórí wọn wá ṣe lecture àwọn wá pè mí kí n wá ṣe lecture bẹ́ẹ̀ ṣé mo lè lọ àbí mi ò lè lọ eléyìí ni most àwọn àfáà súnà tá a mọ̀ Al-Albani ebi Ibn Baz ni Usaymin ni Al-Abbadi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà kó o lè lọ síbẹ̀ in fact ni anabuwa muhammad sallallahu alaihi wasallam gbàtí ó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ní àwọn tàbí lọ ṣe dáwà fún àwọn tani ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀jọ kó ń bíbà yìí sí bọ́lẹ̀ ti wá tẹ́lẹ̀ mùsùlùmí ní àìbẹ̀ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n bí wá sínú ìsìláàmù ni bọ̀tẹ́lómìnú wa súnfí tẹ́lẹ̀ àìbẹ̀ẹ̀kọ́ tẹ̀bílígì ìkọ̀ání bóò lẹ ṣe mọ súnà bóò lẹ ṣe mọ kíni tẹ́fìdò ní wa ó opportunity àti máa ṣe wáàsí ní mọ́ṣáláṣí kan nínú àwọn mọ́ṣáláṣí ta ní ṣùgbọ́n kàwọ́ pé àfà ẹ̀mọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ lóhun ibi táfà àgbà wọlé nìyẹn tó ti fi súnà rìn ibẹ̀ ló ti ń kọ́ wọ létí ló ti ń ka sí ẹ létí ní ìwọ náà ṣe kí ni ló ti gba súnà àbíbẹ̀ àkọ́ ni àwọn wá sí àdúgbò tá ń gbé káàkiri ní ọ̀pọ̀lọpọ̀ ń doní súnà látara rú nǹkan báyìí sọwá ni náà ẹ mọ́ bá wọn ní súnà ṣe àwọn oníbídà ṣe rárá ẹ̀ tán bá pè fún lẹ́kítọ̀ ẹ̀ lè lọ náà sùn wo ló sọ bẹ́ẹ̀ lè lọ ka ìmọ̀nà ó lè lọ ṣùgbọ́n wá kú pé ńgbà tó ń lọ kílà níyàn títí ẹ̀ gangan ṣó fẹ́ lọ darapọ̀ mọ́ wọn ní ṣáyé ló wà lọ síbẹ̀ àbó fẹ́ fi òdòdó hàn wọ́n tó bá ṣe kódòdó ló fi hàn wọ́n bá a láì fi kò sí nǹkan tó burú mẹ́. bákan náà tó bá ṣe pé òun gangan fún àwọn tí wọ́n pè é àwọn náà ní ulterior motive míì torí pé yẹn náà máa ń ṣẹlẹ̀ àwọn oníbídíà wọ́n ní kẹ wá ṣe lecture fáwọn wọ́n fẹ́ mú yí ní o so torí ẹ̀ ìyàn tó rọ̀ wà kí á fún bẹ̀yẹn alẹ́ nìyẹn lè lọ àyíbẹ̀kọ́ bọ̀ tòun náà gbọ́dọ̀ wà kí á fún wọn kí ni ṣé wọ́n ṣe pé wọ́n plọ́ọ̀tì kalẹ̀ fóun láti fa wọ́n lè fún lówó tó pọ̀ wọ́n lè ṣe kìnnìkan fún owó yẹn yóò wá jẹ́ nǹkan tí ó wà máa dázò òun náà àtàrà rẹ̀ yóò di pé yóò mọ̀ sọ nǹkan tí ó yẹ kó mọ̀ sọ àbí nípa mi wọn á ní àfa àyàn afẹ́ pé ìbọ̀ ṣẹ́ra àwọn nǹkan báyìí ẹ mọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan báyìí ẹ mọ́ sọ̀rọ̀ nípa wọ́n ti wọ́n ti plọ́ọ̀tù kalẹ̀ ẹni tá à ń sọ pé lè lọ lẹ́ni tó ṣe pé òun fẹ́ lọ síbẹ̀ láti lọ fi kíni òdodo rinlẹ̀ kó bá àtàbá wọn. nísìnyí oníbíjà ni kò wọ́n lè nàbí oníkó wá sọ̀rọ̀ nípa àwọn olùnàbí ó bá ń débẹ̀ ó kọ̀ndẹ́mù olùjì tó wá jẹ́ pé ẹni tó ní ìkíláàsì ni pẹ̀lú àwọn ẹ̀rí tó kó wá yóò ṣe kí ni yóò change tó bá ṣe pé ẹni tó fẹ́ lù ẹ́ ni káwọn èèyàn lè bá ta àkúrà lágbájá gan ń lọ kò ní pè ẹ mọ́ àwa ọmọ náà nìyẹn kò rẹ̀ sí nǹkan tí ó sọnù ń bẹ̀ yẹn torí kọ́ rí nígbà tó lọ síbẹ̀ ó kó fún gan àyẹ́bẹ̀kọ́ kò ní pè ẹ mọ́ ṣùgbọ́n tí ọ̀nà bá lọ síbẹ̀ tó wo ìyàwó yẹn tó wà wájú tó wo tó fi sínú envelope ńgbà tó ń lọ ẹ eh, ká máa dẹ kí ní díẹ̀ díẹ̀ owó ló ń sọ̀rọ̀ yẹn so yẹn náà wà lẹ́nu agbọ́rọ̀ wo ṣẹ́ni tó fẹ́ gba dodo ni wọ́n èmi personally àmọ́yà àwọn oníbídí àmì tí pè mi mọ́nájẹ bó ṣe ń ṣe nǹkan ó lè pè fún lecture a sọ pé mi ìráyè náà ni ìyẹn ò takò tí mo sọ yí pé a lè lọ ṣe àwọn oníbídà tá a pè mí tí wọ́n yẹ lọ ṣe lẹ́kṣọ̀ ń bẹ́ ìmí adé pè mí màá ní mi lọ torí pé mo rí nínú pé kíni wọ́n dẹ tíráàpù kalẹ̀ ni wọ́n fẹ́ lò mí láti lè fi polówó kíni wọn ni so kò jẹ́ bó ṣe jẹ́ so oníbídà a lè ṣe kíni à ń bá wọn ṣe kò ń ṣe palẹ̀ a lè à ń bá wọn ṣe níbi àwọn kankan tọ́pìkì ni ṣàlẹ̀ kírun lẹ́yìn oníbídà tọ́pìkì nu fíkìrù ni ìgbà ó ní àwọn àfọ́sọ̀ kírun lẹ́yìn oníbídà tí súnà bá ní ṣáúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ tabaki ìlú rẹ̀ yọ níbi ní aṣọ́fà àbí ọgbà gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló ní ìdájọ́ ṣùgbọ́n gbogbo wọ́n wọ́n rẹ̀ táwọn ọmọ kan ṣe nísìnyí ẹ jẹ́ ká wà kí fún àwọn yẹn wọ́n ní nǹkan tábẹ́ build young young sharps ni wọ́n wọ́n ní tábẹ́ build ní wọ́n fẹ́ bá ń táwọn èèyàn ti build jẹ́ ni tá a bá dẹ̀ takò àwọn tá a takò ní wàláì kò ń ṣe pé a ní hatred fún personality èèyàn kan nù wọn ọlọ́wọ́n ọba ni ẹlẹ́rìí lórí nǹkan tí mo sọ yìí ṣùgbọ́n bí tí wọ́n fẹ́ dáwọ́ èèyàn padà sí wọ́n lè má láníyàn rẹ̀ ṣùgbọ́n bí tí kìíní ẹ̀ lọ ni a ní láti takò nǹkan yẹn tó ẹ̀ là ń béè lọ wọn pé ibi tẹ́ ní káwọn yẹn àwọn tẹ́ ní yẹn jọ máa ṣe yín sí tẹ́ fẹ́ mọ̀ pa àwọn àfa àwọn wa ṣe lẹ́kítọ̀ lọ́dọ̀ títí yìí ṣé ẹ lè sọ níbi tẹ́ ti kéwú pàtàkì lọ lásìkò táwa ń sìn ní Saudi kẹrí Sheikh Fauzan ní sìn kẹni Sheikh ní orí nǹkan tó burú ká mọ̀ pé àwọn ìkún àlùwá kọ́ ṣe lẹ́tọ̀ fún wa kò sẹ́ni tó lè sọ nínú gbogbo wọn ni kò sí ẹni tó lè sọ nínú gbogbo wọn so nǹkan tẹ̀lé tẹ̀lé anáwọ̀sùn wájú àwọn àfáàyín kí lè wọn bá wàjà lé lórí ọ̀rọ̀ Sheikh Fauzan clear Sheikh eh, Bombasi clear Sheikh eh, Uthemi Sheikh gbogbo àwọn afáwọn yìí ọ̀rọ̀ wọn clear lórí issue yìí àti púpọ̀ wọn tó ń gbáradá fún wọn ní ẹja àdírẹ́sì issue personal issue tí ẹnì kọ̀ọ̀kan yín títẹ nípẹ̀ láwọn èèyàn ẹ ó tẹ̀mí lẹ́sẹ̀ mọ́lẹ̀ ó ṣe kinní kan ẹ mú gbogbo yẹn kó sẹ́gbẹ̀ẹ́ kan issue tó wà nílẹ̀ ní àdírẹ́sì ẹ̀yin lẹ́ ń tako ìkọ́ọ̀nù tẹ́lẹ̀ ní ten fifteen years back ní ẹ̀yin lẹ́ ń ṣe kinní lẹ́ ń dẹ̀ fún wọn sìn ṣáwọn náà change àbẹ́yìn lẹ́ change ẹ̀rí wo lẹ rí sìn tí ń tẹ́ ń sọ òfin rí bẹ́ẹ̀ mọ́ ẹ kó jáde kájọ wò ó iṣu là ń àdírẹ́sì yẹn ṣùgbọ́n ó bú mi ó tẹ̀mí mọ́lẹ̀ ẹ ó fọwọ́ bá mi nípàkọ́ ó ṣe gbogbo àwọn kíní ìyẹn ní wàá mú ẹ yàyàkuyà lóhun ẹsọ tó ti ń sọ pé kò dáa tẹ́lẹ̀ yóò mú ẹsọ di nǹkan dáadáa eléyìí ẹja ṣẹ́ẹ̀kì àárín dáadáa so àwọn ò sí fún gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń sọ ọ́ torí parí pé kí ni precious pọ̀ lóríṣìíríṣìí ẹlòmíà ní àwọn markaz alisuna yẹn gbogbo àwọn èèyàn náà náà ń bájá nǹkan kan mọ́ra wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti tako òdodo a sọ pé lè yóò kí n ṣàrẹ̀ sí ní ìtòyí àwa tó bá lẹ̀ lẹ́fídẹ́ǹsì tó tako ń ta sọ kó mú wá náà ṣe táyà ti ṣe tààrọ́jú kúrò ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbogbo èèyàn náà ń bàjá yẹn èyí ó ń ṣe nǹkan tó máa fi ń dẹ́rù bàyàn náà ibùn tẹ́mí abá gbogbo àwọn èèyàn ó ṣe kí ni lónìí rànran súfí okọ̀tíra lè wọ́n lórí àṣáírà okọ̀tíra mùtẹ́sílà okọ̀tíra dàmíyà okọ̀tíra lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àwọn mọ̀nátìkọ̀ àwọn onímọ̀ntìkì okọ̀tíra fàlásífà okọ̀tíra ẹwọ̀ gbogbo àwọn oníbídíà ìwọ̀n ni okọ̀tíra lórí okọ̀tíra lórí gbogbo torí náà gbogbo wọn mọ̀ kọ̀ndẹ́mù ibùn tẹ́mí àná ó tún mí ó dá mí ikọ̀ lọ́tọ̀ fún onísúfì kan lọ́tọ̀ ní ó kọ̀ọ̀kan fún àṣàrí kan bayanu telbisi jamiya volumes ni tó fi ṣe rọ́dù fún kíni fakoro rọ́ọ̀sì a ní èèyàn ká ní nǹkan yóò rí báyìí tí wọ́n bá lórí bẹ́ẹ̀ kwẹ́rí wá ṣùgbọ́n gbogbo èèyàn máa ń bájà yẹn kò ṣe evidence nìyẹn kò sẹ́ni tí ò lè sọ òun náà lè sọ gbogbo èèyàn ni wọ́n mú lọ́rẹ̀ẹ́ gbogbo èèyàn lórí ṣe lọ́dọ̀ tiẹ̀ sọ yìí ò kí ń ṣe iṣu nìyí àwọn kan yóò dẹ́rù wa lókun gbàtà bá ti mọ̀ pé ń lori bẹ lórí ni kò rẹ̀ sẹ́ni tó ń pèèyàn kan lọ sínú ẹgbẹ́ bá ṣe láàrin ara wọn ṣe àmọye masáyìl lájọ wọn ń fa láàrin ara wa ó lè jẹ́ fi kíyà kálukú ó di fún ẹ̀mú ọ̀rọ̀ láti ń gbìyànjú pé bí ọ̀rọ̀ àwọn àfa àṣáájú ṣe jẹ́ kan náà bọ́rọ̀ àwọn àfa súnnà àgbààgbà bó ṣe jẹ́ kan náà ṣùgbọ́n àwọn mọ̀sáìlì fi kíyà ní ìmí ìbẹ́ tó ṣe pé mọ̀sáìlì tó pọ́n kìláàfù ní tí kò pé kìláàfù ní ó sága ń bẹ́ ẹ̀ nírèyàn kan nu wa tó wá le koko àwọn ṣẹ́kù wọ́n sì wọ́n disagree pẹ̀lú àwọn ṣẹ́kù Abu Sofiya mo lè sọ kan nísìnyàn kan bá rí pé tí mo sọ òògùn tó ní yóò fi mí náà yóò fi mí yóò fi rinlẹ̀ àjọ wà yìí láti correct ara wa ni kájọ má ṣe àwọn èèyàn lọ́nà so kò jẹ́ bí ṣe jẹ́ So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.